olè àlàpà máa ṣiṣẹ́ olè ká sọ ìyàbò rà sàn ẹni bọ̀lẹ̀ òrọ̀ mọ́ bí ẹ wá wáyé olè ẹranko. ọ̀lẹ́ ta aṣọ yìí. ilẹ̀ mọ́ ọ̀lẹ́ pòṣé onílẹ̀ tún ti ya mọ́ náà nù yan. ìyàbò ra àsìn. kí ọ̀lẹ́ ó tó nà tàntàn kó tó gba ilẹ̀ lábàrá ẹni tí ń roko ti dóko èèyàn tí ń rodo ti gbọ́nọ́mọ́dodo pọ̀n ọ̀ràn wo ti ń ràn wó iná ẹyin ti ń ké fàáfè fàáfè lágbẹ̀dẹ. ẹni bọ́lẹ̀ kò rọ mọ́ bí. ẹni bí ọ̀lẹ ọ̀rọ̀ mọ bí ọ̀dà bí ẹni tó fi kinní ẹ̀jóná lásán ni ọlọ́run ọba mi ń gbọ́ kò sí rọ́ńbẹ́ ẹ wá wáyé ọ̀lẹ́hù ọ̀lẹ́hù. ọ̀lẹ́ torí àmàlà ó bá wọn gbókúrọ̀ yọ ó torí iyán ó bá wọn gbọ́ mo ó dóroko orí mi ò ní jẹ́ ń bọ́lẹ̀ lọ́mọ òṣùpá wù mí dògùngùn ẹni tí ń ṣiṣẹ́ wù mí dòkú ọ̀lẹ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ń bẹ́ńlẹ̀ Yorùbá ẹ̀ ṣiṣẹ́ bí gbogbo ẹ̀yin gírádùétì tí ń dúró de white collar job ẹ̀ ṣiṣẹ́ bí. ọlẹ̀ sàn kò tètè tají ilẹ̀ mọ́ ọlẹ̀ kò ṣe. ọ̀lẹ́ ní sùn dago mọ́kànlá dago méjìlá a ní mo máa ń láìkì oorun gan kó tó dago méje ó tún ti pajódó tó ti sùn á ní mo lẹ́bùn oorun ọ̀lẹ́bùn ìyá náà. kọ́lẹ̀ tó nà fọwọ́ gbódò. béèyàn bá ti lẹ́bùn oorun yóò lẹ́bùn ìṣẹ́ àtìpọ́njú torí ẹnikẹ́ni tó fẹ́ ga tó fẹ́ gòkè kì í sùn kó lè ba ẹ̀sùn síwájú ni. gbogbo ayé ti débi iṣẹ́. everybody ti wà lẹ́nu iṣẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí àwọn kan ń bẹ níbi iṣẹ́ wọn àwọn kan ń bẹ ń di ọjà wọn àwọn kan ń di okòwò wọn àwọn kan ń bẹ ń di iṣẹ́ ọwọ́ wọn báyìí báyìí àwọn kan ń lọ síbi iṣẹ́. wọ́n ọlẹ́ àlàó mo kí nínú ilé yìí mo kí lẹ́ẹ̀dẹ̀ yìí mo kí lẹ́nu iṣẹ́ yìí nínú ìrìn àjò yín lónìí ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ ojúmọ́ ìgbéga ojúmọ́ àlàáfíà náà lọ́mọdọ̀ọ̀dẹ̀ wa bẹ́ẹ̀ náà ló ṣe mọ́délé yín. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àrò àwíkóńkó mi ò máa òtítálé ni mi ọmọ arẹrù mẹ́sàn-án ahéré ni mi ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹdòyẹdò eyín tó fún pin bí ẹ̀gbọ́n òun nìyí ọmọ yẹnuyẹnu. màmá pé mo dé ají pariwo bí ẹyọ kó má sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ gbáyìí gbáyìí mọ́kànlẹ̀kùn ń wọ́n wọlé àròyé wá ìpínrin ni mi ọba gbogbo aṣọ kí ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀ borí bá kún ẹja wà lábẹ́ lọ bọ́ bá jẹ́ odò lókun ẹja ránṣẹ́ pòmùwẹ̀ ṣé bàbá ń sọ nípa ẹjọ́ ìwé àtàròyé tó ń bọ́ gbọ́wọ́ ẹjẹ́ arántí olóògbòrò ẹyẹ olóòtó dùn ìbákà ló lè mẹsẹ̀ àròyé ìran àwòkọ́ lọ̀gá bọ́jẹ́ ti káfọ́ni dára odídẹrẹ ń lólò fófó. ẹ wá wáyé ọlẹ́ o ọlẹ́ o ẹrù kọ. láì dènà pẹnu kí ni tá a fẹ́ bára wa sọ lónìí ẹ ti rí àwọn àkọlé mi tó jẹ́ atọ́nà fún yín láti mọ nǹkan tá a fẹ́ sọ lórí ẹ̀ mo ní ṣé ká máa yọ̀ ni àbí ká máa sunkún ṣé ká máa pàtẹ́wọ́ ni àbí ká máa búra wa ká máa kanra wa ń kó wípé ọ̀lẹ ni wá ńlẹ̀ Yorùbá àwọn tí wọ́n sẹ̀nà oúnjẹ wọ́n ti sínú oúnjẹ padà bóun náà ṣe sí i ọ̀nà wo ni wọ́n gbà sí i sówù wọ́n láti sí i sódẹ́nu wọn bí wọ́n ti sí i sọ́tẹ̀ wọn lọ́rùn bí wọ́n ti sí i ṣé ojúbọ̀rọ̀ ni wọ́n fi sí i ìfẹ́ wa ni wọ́n ní tí wọ́n fi sí i kí ni nǹkan tó ṣẹlẹ̀ lára nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò lónìí náà nìyí àti ohun tí àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè Gani Adams olóyè Sunday Igboho wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ nǹkan kan lọ́jọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí kí ni nǹkan náà end cow meat wọ́n protest end cow meat bá a gbé plákáàdì dání a sọ ká máa sọ fúnra wa náà báyìí pé kí gbogbo wa ó dẹ́kun àti máa jẹ màálùú yes at least lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnikẹ́ni tó bá ti gbóúnjẹ lẹ́nu ẹni ẹ̀mí ẹni ló fẹ́ gbà gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ àwọn tí wọ́n ṣe oúnjẹ pé kó má wá sílẹ̀ yìí àwọn Fúlàní ni tẹ̀ bá wá wò dáadáa àwọn Fúlàní gangan kọ́ ni wọ́n ń sọ̀gbìn. So àwọn kọ́ ni wọ́n ń gbin àwọn oúnjẹ tí wọ́n ń kó wá wọ̀nyí màálùú lásán ni tiwọn ṣùgbọ́n wọ́n ti kó àwọn haúsá ní papámọ́ra àwọn ẹ̀yà tó kù tí ń dáko wọ́n ti kórè wọn sínú akoto ní tí wọ́n bá ní kí wọ́n ṣe kí wọ́n ṣe òun náà ni wọ́n ṣe bí wọn ò bá gbà sí wọn lẹ́nu wọ́n fi kú ṣeré nìyẹn o àwọn fúlàní yìí lọ́lọ́ dúró sí jẹ́bà sítòsí jẹ́bà. Si tí wọ́n ní àwọn ọkọ̀ kankan ò ní kọjá láti gbóúnjẹ wá ẹ jẹ́ ká fojú inú wò ó látìgbà tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdánù ló ti wọlé tọ̀ àwọn gangan fúnra wọn ẹbí mi pé kìnìdí ìdí ni wípé ohun tí wọ́n ń kó wá ntí tètè bà á jẹ́ ni yes ó ní iye ọjọ́ títì mọ́ àti lè lò tí ó fi somi dànù ó ní iye ọjọ́ tí ata lè lò lọ́nà tí yóò fi rà dànù tí yóò fi di ẹ̀sà láì sí um, ehm, storage facility gangan tí ò sí ọ̀nà àti preserve ẹ̀ kó má bàa bàjẹ́ nínú oòrùn lásìkò ẹ̀rùn àwọn gangan ti mọ iye àdánù tó ti wọlé tó àwọn mo rẹ́ nìkan tó ń ṣàfihàn Tomato, tí wọ́n tà fóun ní ṣé ni tòmátò one hundred and twenty naira ọ̀fẹ́ kun ike tá a fẹ́ tá fi ń wẹ̀ meanwhile ó ní five hundred naira lọ́dọ̀ tí wá ń bí kò sì tó yẹn síbẹ̀ ìgbàgbọ́ wọn ni wípé àwọn ni àwọn ń bọ́ wa ẹ jẹ́ àkọ́kọ́ wá béèrè lọ́wọ́ ara wa ẹ̀yà tó nígbàgbọ́ pé òun lòún bọ́ àwọn ẹ̀yà tó kù ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ẹ̀yà wọn gangan òun náà ni wọ́n ń tọrọ jẹ lọ́dọ̀ wa ni wọ́n ń ṣagbe lọ́dọ̀ wa àwọn ni wọ́n máa kànlẹ̀kùn léyìn kókókó tí wọ́n máa béèrè àjẹkù oúnjẹ. ǹjẹ́rú ẹ̀yà bẹ́ẹ̀ náà kò yẹ kó ṣe àyẹ̀wò ara ẹ̀ dáadáa. ẹni tó bá wá lòun lágbára lórí ẹni tàbí tó nígbàgbọ́ wípé aláìlágbára lèèyàn èèyàn wà wo ibi tó ti ń wúlò fúnrú èèyàn bẹ́ẹ̀ ọ wà á dáwọ́ ẹ̀ dúró bóyá ó máa fìlẹ̀ tàbí ò ní fìlẹ̀. ọ̀nà wo nìran Yorùbá fi ń wúlò fún àwọn ará òkè ọya irun ológun ibi ìsáná ní ti lọ Yorùbá ní ẹja ti ibi ìsáná kí èso oògùn a ṣètọrẹ àánú báwa gan bá lè pinwọ́ ẹ̀ oúnjẹ tí wọ́n dá dúró wọ̀nyí tí wọ́n bá lè kó gbogbo àwọn àlùmọ́ǹjèrè tó wà nílẹ̀ Yorùbá kúrò kí wọ́n lọ máa fa àwọn oúnjẹ yẹn bọ́ wọn lọ́dọ̀ wọn oore ńlá ni wọn ìbá ṣe fúnra Yorùbá. àṣírí yàbò bambíyàlà ṣírí yàbò bambíyàlà hàlàhàlà bambíyàlà ṣírí yàbò bambíyàlà hàlàhàlà. olóńgbà àdúró yín olóńgbà àṣírí yín ṣàánú mi nítorí Ọlọ́hun ṣàánú mi nítorí olóhùn àwọn náà ni wọ́n sì ń ṣe wá níbi ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń rójú àánú jò àwọn olórí wa fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ìfẹ̀hónúhàn pé ká bọ́ikọ́ọ̀tì gbogbo nǹkan tó bá ti jẹ́ màálùú ní jíjẹ ibi <laughs> tí Yorùbá ti ta ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara wa lélẹ́yìí ǹjẹ́ yóò ṣeé ṣe nílẹ̀ yorùbá ǹjẹ́ yorùbá a máa lè mára dúró ǹjẹ́ àwa tiẹ̀ máa gbọ́ràn sáwọn aṣíwájú wa lẹ́nu láti ọjọ́ tí àwọn èèyàn ti stop láti máa gbóúnjẹ wá ẹnìkankan náà àwọn tó ní ẹrù yìí ò kọ̀ǹpléènì fún wa wọn ò lọ rí sórí social media pèsè wa rí nísìnyí ẹ wòye tòmátò wa tó ti bàjẹ́ ẹ wòye tata ti bàjẹ́ ẹ wòye iṣu tó ti jọba ẹnìkankan nínú wọn jáde láti sọ̀rọ̀ tó jẹ́ ìran yorùbá á ti bọ́ òde á ti mọ̀ ṣépè kàǹdùkàǹdù á ti tá a bá tiẹ̀ gbọ́ àlè gbọ́ràn gan á mọ̀ pé wàhálà ilé ayé tàwọn tí ò tí ò jẹ́ nìyẹn o because láàrin ọjọ́ bíi mélòó kan tí wọn ò kó oúnjẹ wá sí ilẹ̀ yorùbá could you believe wípé àwọn èèyàn kan wọ́n dẹ̀ tún máa wọ́n tún díà láti gbé mọ́tò wọn láti lọ sáwọn ìlú yìí láti lọ ra wọn nǹkan rè oko yìí wá àwọn amúnibú ni ẹran ìbíyẹ ìbíyẹ fọ́jú ọ̀tún ẹran rẹ̀ fọ́ tòsì wọn ò lè dúró ìṣẹ́jú kan wọn ò lè dúró wákàtí kan wọn ò lè dúró ọjọ́ bíi mélòó kan ọ̀sẹ̀ kan tí wọn ò fi ṣiṣẹ́ òun àti pàápàá ọ̀pọ̀ nínú wọn rí nírí àkókò bísínẹ́sì rẹ o bí wọn ò ṣe kó wá yẹn káyìn mo lọ tí n bá rí bíi kásítà eh, kan kó bọ̀ ó níye tí mo máa ta má lè ata two hundred níbẹ̀ yẹn o five five hundred ní kó bẹ̀rẹ̀ sí o má lo ní hundred naira o ò ní jẹ́ gbèsè o. gbogbo nǹkan la máa ń rí gẹ́gẹ́ bíi business avenue. sáwa Yorùbá sá lè gbọ́ràn sáwọn aṣíwájú wa lẹ́nu àbá lè gbọ́ràn ìbásàn ká jẹ kékeré ẹ̀yà ká má jẹ níláyà kẹ́ mọ̀ wí ká jẹ kékeré ìyà báyìí ká má jẹ nílá ìyà torí pé opportunity yẹn lè má sí mọ́ lọ́jọ́ iwájú yìí tó ṣẹlẹ̀ yìí ti lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n má dànrú ẹ̀ lásàwò mọ́ láéláé. láti bo ni wọ́n ti ta ló lùsì ta ló gèènè àwọn ni because látijọ́ tí wọ́n ti insist láti máa gbóúnjẹ wá mi tí rí yorùbá kan tó jáde pé ah, ebi ti fẹ́ lù wá pa o a ti fẹ́ kú o àmọ́ rátá ṣe bẹ́ o àmọ́ rí tìmọ́tì lo o. torí pé bí ìṣòro bá wà ọ̀nà àbáyọ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ alternative ni yorùbá máa ń wá yorùbá ọ̀rá ayéra katia kí n kó tó rè wá lẹ́pa kó tó gbé wa ṣubú tán yánnyán á yàrá galẹ̀ á fọwọ́ tálẹ̀ á tún dìde padà ni ìwọ̀n bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la rí mú bọ̀ ńbẹ̀ àkọ́kọ́ ni wípé orílẹ̀-èdè tó bá dúró tí ọ̀sọ̀gbìn ti ń dúró de ẹ̀yà kan kó tó jẹun tí mo ń ṣẹlẹ̀ sí wọn lélẹ́yìí. ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn ilé ọlọ́ra tá a ní wáyé tá a kàn fi wọ́n sílẹ̀ tá a fi nǹkan tá a ṣe nǹkan kan bẹ̀. mo lọ́jọ́ sí wípé ìgbésẹ̀ tí Rotimi Akeredolu gbé nípínlẹ̀ Ondo gbogbo ìpínlẹ̀ tí ń bẹ Yorùbá because ilẹ̀ Yorùbá gangan ni tájẹ̀tì àwọn ẹ̀yà tó kù wọ́n nígbàgbọ́ wípé a ní ilé ọlọ́rà yes òótọ́ ni madam my brother my sister daddy ẹ̀gbẹ́ ilé yín o ẹ sú tòmátò síbẹ̀ lọ́la ẹ sú oró ata síbẹ̀ lọ́la ẹ máa wẹ́ tiẹ̀ láràárọ̀ àti nírọ̀lẹ́ nírọ̀lẹ́ kẹ́ ẹ wá wò bóyá yóò hù tàbí ò ní hù tán bá ti wá dìde ẹ tú ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ fún ní distance díẹ̀díẹ̀ ẹ máa wá bomirin lójoojúmọ́ bí ọ̀bá ní dìde. lélẹ̀ tó túmọ̀ sí wípé ilẹ̀ ọlọ́ra nílẹ̀ wa wáì tá a sọ̀gbìn kì í ṣe pé Yorùbá ò rárá o a sọ̀gbìn tó. Yorùbá sì ní igi tó bá fọ́ni lójú náà ló yẹ kó fọ̀nà hàn ni lóòótọ́ adìẹ àwọn àgbẹ̀ wa kan ń làágùn ìyá ẹ fúlàní tí ń fẹ́ràn jẹko wọn lógún yẹ́bù ogun wọn ńlọ́jẹ́ kágbájọ́ pin lọ́wọ́ oníjó ńgbà yẹn gbèmí ti lu dùndú fàyà lójú agbo. àwa nítorí akọ́bẹ̀jẹ káfọ́kòkò ọbẹ̀ sọnù torí pé wọ́n fẹ́ràn jẹko wa tá a sì ti ń tẹnu mọ́ fúnjọba wípé kí wọ́n fi òfin de àǹdàmọ̀lú kiri tíyẹn bá ti múlẹ̀ ká bọ́ sóko ká sọ̀gbìn lókù. èmi gan alára gan aláàgan tí mò ń sọ̀rọ̀ yìí gan aláàgan wọ́n sọ̀gbìn àgbẹ̀ ni mí. mo wílẹ̀ kan mo ní ká jẹ kékeré yà ká má bàa jẹ nílá yà bẹ́ẹ̀ bá kánjú ẹ jẹ́ kí n sáré sọ̀tàn kékeré kan fún yín tọrọ mọ́ òwe yìí ká jẹ kékeré yà ká má jẹ nílá yà ọba kan ní láyé àtijọ́ àwí ìgbọ́ lórúkọ rẹ̀ ó kọ ìlú ẹ̀ ní ń jẹ́ àfọ̀gbà nílùú àfọ̀gbà yìí bí wọ́n bá ti fẹ́ ṣe wọ́n máa ń ṣe ọdún kan nínú ìlú wọn lọ́dọọdún wọ́n máa ń ṣe ayẹyẹ ọdún ìjẹsù bọ́n bá ti ṣàríyá tí wọ́n dára wọn nùdùn tán jó tán yọ̀ tán jẹ tán mu tán adífálà lú ọ̀hún a máa gbé fàjànlẹ̀ níwájú àwọn ọba àtàwọn ìjòyè àtìlú ó wá dọdún burúkú èṣù máa lọ yìí wọ́n ti jẹ mímu wọ́n ti mu mímu wọ́n ti jẹ wọ́n ti mu tán wọ́n ti sè wọ́n ti sọ wọ́n ti lù wọ́n ti jó adífàlà bá gbé fàjànlẹ̀ bí ìṣe rẹ̀ odò tó wù lójú ọpọ́n àtúnyàgbà àtúnyàgbà arìnyàgbà arìnyàgbà ìrẹsẹ̀ ògbébè kan adíáfá ti rosẹ̀ níjọ́ tí ń sawó lọ sí òde òkú àyàmọ́ bóbìnrin ọ̀tá sọ̀rọ̀ láàárọ̀ ọ̀run kọ̀sà ìrómi àyàmọ́ gbígbá kò rí ọjà láàárọ̀ ọ̀run kọ̀sà ìrómi pọ̀kọ́ kò ní ìdí ń fìhà jòkó. kábíyèsí ẹ jẹ́ ń rí yín níyẹ̀wù kí n sọ tí ọyọ lójú ọpọ́n yìí fún yín kábíyèsí ní èyí ti ṣe àwọn àjòyè ní bẹ́ńlẹ̀ yìí àyítẹ́ túfọ̀ ajá sọ̀ǹtọ̀ ọba rí àwọn oníkábíyèsí ìbáda kọjá èmi àti níyẹ̀wò kábíyèsí ní tí ọba ti sọ lójú àwọn ìjòyè kò lọ́rọ̀ tó fẹ́ sọnu ọba lọ́dà bẹ́ẹ̀ bá ní sọ ńgọ́ sọ ntí fa sọ ni pé ká jẹ kékeré yà ká má bàa jẹ ńlá yà kábíyèsí ní jẹ kékeré yà jẹ ńlá yà kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn ní ifá ní kẹ́ ẹ lọ sínú oko fúnra yín kábíyèsí kẹ́ ẹ waṣu tó bá dáa bẹ́ẹ̀ bá délé ẹgbẹ́sù ọ̀hún léná láìsí ìrànlọ́wọ́ ẹrú tàbí ayaba kankan tíṣu bá jiná ẹ túṣu sódó fúnra yín láìsí ìrànlọ́wọ́ ẹrú tàbí aya kankan kẹ́ ẹ wá gúnyán ọ̀hún kọ́fẹ́lẹ́ bí etí kẹ́ ẹ ṣe bí òsíkìtì képo ọmọ játàn lórí ẹ̀ tọ́ba wá délẹ̀ ẹ wá wọ̀yẹ̀wò yín lọ ẹ wá pe olórí kékeré pátápátá sí yẹ̀wò ẹ iyán àti ọbẹ̀ òsíkì ọ̀hún lọ́wọ́ kẹ́ ẹ pé káyàbọ̀ máa múyán jẹ. kábíyèsí wo adífálà orí ìwọ kínní ti dàrú. ẹ̀yin olóyè ẹ̀ ń wo kínní ìran ni. ó ti ń mu gbó ó ti ń mu kùkúyè. látòní lọ mo yọ kúò gẹ́gẹ́ bí adífálà ìlú mi ìran yín ò tún dífá fọba mọ́ látòní lọ wọ́n lé adífálà kó láàfin pé kábíyèsí wo pé kóun lọ oko tó ń lẹ́gbàá gbèjẹ ẹrú kóun ó rè wàásù kóun wá wá wa odó mọ́yà tó ń ní aya tó ń láwọn olórí bí ẹrẹbẹ òun láti jẹ́ pé nǹkan kan ṣe adífálà ni ọba bá mọ́kàn kó ń bẹ̀ gbogbo olùgán ti mọ́kàn kó ń bẹ̀ ọjọ́ ti lọ lórí ọjọ́ oṣù ti lọ lórí oṣù ọdún gan ti tẹ̀léra wọn. àfiwẹ́rẹ́ lògùn bá wọlé láìrò tẹ́lẹ̀ ogun ajàmọ́màlà ogun tí pa kòkòrò tí pa gígùn ogun wọlé ogun kẹrú ọkọ ọmọ ọpa pípa wọ́n wá kó àwọn èèyàn nígbèkùn padà sílùú tiwọn ètò wọn tí wọ́n bá ti lọ ojú ogun tán jàjà ṣẹ́gun ni pé gbogbo tí wọ́n bá kó bọ̀ èèyàn ni o ẹrù ni o wọ́n kó lẹ̀ láàfin ọba wọn ọba ọwà ṣètò rẹ̀ ọba òun wá lanu kó tó sọ̀rọ̀ ó ní tó ẹni tó bá ṣẹ́gun sí tó ní jẹ ọbẹ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ lọ fojú winá ogun balógun ẹrù ní bẹ́ẹ̀ ńlẹ̀ yìí ẹrù ní bẹ́ẹ̀ ńlẹ̀ yìí èyí tí tó bá wù ọ́ ńbẹ̀ náà ni kó o mú balógun bá wù ú báyìí gbá òun lẹ́rù tó kúnlẹ̀ òun lẹ́rù tọkọ̀ dẹ́ ṣùgbọ́n kábíyèsí mo fẹ́ ẹrú díẹ̀ ó wáá fẹ́ Fọlájiyọ̀ nínú àwọn tó mú lẹ́rú ìyàwó àbí nínú àwọn tó mú lẹ́rú kábíyèsí ọba àwí ìgbọ́ ọ̀nbẹ̀ǹbẹ̀ wípé òun mú ọba lẹ́rú ó wà nínú àkàtà ó fẹ́ Fọlájiyọ̀ wọ́n bá sì tún wá àwọn obìnrin lórí àwọn ọmọ pupa rìntìrìntì abojú rìntìrìntì arẹwà ẹ mọ̀ pé ẹni tí kábíyèsí ọba fẹ́ arẹwà níyọ̀jẹ́ pé àtọ́ kábíyèsí bí n bá rí o mo fẹ́ kábíyèsí ní kó mẹ́lẹ́ tó bá wò ó olórí kábíyèsí kékeré ìjọ ní ńlọ lórí ẹrú mú àbí ńlọ lórí ogún mú gẹ́gẹ́ bí aya kí n má fọ̀rọ̀ yìí gùn balógun yìí wá létò tiẹ̀ nínú ilé tiẹ̀ tí fi ń ṣètò ilé tiẹ̀ bó bá fẹ́ jẹun olórí ẹrú ni yóò gbóúnjẹ wá olórí ẹrú ọ̀dẹ̀ ní gbóúnjẹ wá lásán yóò kúnlẹ̀ yóò gbóúnjẹ dání tó lórí ogun ó fi jẹun tán ní kérébé. ìjọ tí ọba àwí ìgbọ́ gẹ́gẹ́ bí olórí ẹrú tí yóò gbóúnjẹ wá olórí ogun àti olórí rẹ̀ kékeré gbàùn ni wọ́n jọ wá ń jẹun lórí ọwọ́ ẹ̀ ìyàyín lọ́ba àwí ìgbọ́ ti rántí ọ̀rọ̀ adífálà ìjọ́sí èmi àkàndá la dífálà ìsìn o pé n bá fẹ́ nu mi gómìn fún ẹ má jẹ́ o gbólóhùn kọ̀ọ̀kan àbí méjì tí n bá fi sọ fún yín bẹ́ẹ̀ bá tiẹ̀ gbàgbọ́ ẹ tọ́jú ẹ̀ síbì kan torí ó béèrè lọ́wọ́ yín lọ́la. kí ni kékeré ìyàtọ̀ yẹ ká jẹ lónìí pátápátá là á fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán máa ń díjà sílẹ̀ ni. bàbá tiẹ̀ bá haúsá àti fúlàní ṣe ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí wá ọ̀nà àbáyọ sí nǹkan tí wọ́n rọra ṣe fún wa. láàrin ọjọ́ bíi mélòó kan yìí ọ̀nà àbáyọ ọ̀hún ni wípé ká jẹ́ kí ọjà wọn kùtà bí kìí ṣe nísìnyí torí wípé ọ̀nà àbáyọ gbọ́dọ̀ wà ńlẹ̀ kéèyàn ó tó gbé ìgbésẹ̀ n ò sọ pé ẹ má ra ta wọn nísìn n ò sọ pé ẹ má ra tòmátò wọn nísìn bí tí bá sọ ọmọ mọ̀ pé ẹ̀ ní gbà pé tí ẹ lọ sọ yẹn ká mọ̀ jẹ́ má bí tí ẹ lọ sọ yẹn now ká wá wá ọ̀nà àbáyọ bọ́ bá ti di ìṣẹ̀lúlẹ̀ òjò ká bẹ̀rẹ̀ sí ní gbin àwọn nǹkan yìí fúnra lára wa débi pé nígbà tí wọ́n bá máa kó wa gan yóò wà ńlẹ̀ lọ́jà wọn ò ní rẹ́ni béèrè rẹ̀ yóò di pọ́ǹtọ̀ àwa là ń rí ti wọn àwọn ò rántí wípé àwọn náà ò lè dá dúró láìsí àwa why àwa là ń patronize wọn jù àwa là ń ra ire oko wọn jù àwa là ń fún wọn lówó tí wọ́n fi ń dẹni tí wọ́n ń dà bí ó bá jẹ́ kí ló dé tó pé tí tírélà bá ti ṣí láti Àbújá tírélà ṣu Èkó ní ń bọ̀ Ìbàdàn ní ń bọ̀ wáì tó jẹ́ pé tírélà tòmátò bó bá ti ṣí láti Òkè Ọya Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Ìbàdàn Èkó ní ń bọ̀ Abẹ́òkúta ní ń lọ. lélẹ̀ tó túmọ̀ sí wípé bọ́nbá làwọn ọmọ wúlò wa ẹja sọ fún wọn pé ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ láì dálẹ̀ fẹ̀. kí àwọn àgbààgbà wa kí wọ́n dáko ẹ jẹ́ káwa náà ó dán oògùn yìí wò bí ọ̀jẹ́ bí ọ̀jẹ́ ká bẹ̀rẹ̀ as early as possible láti máa sin màálùú láti máa sin ràgó wa padà tá ń fe. lógunfe níbo níbi tá a ti lè kó wọlé ó níbi tá a ti lè sìn wọ́n tí wọ́n ti lè máa bímọ sí i bó dẹ̀ jẹ́ràn ìbílẹ̀ wa làwọ̀ tẹpẹlẹ mọ́ ní sísìn ká sọ gbà fún un a nílẹ̀ dáadáa àwọn ò lè ṣe kí wọ́n má jẹ̀ káàkiri ẹ sọ gbà fún wọn. ẹ jẹ́ ká wá ọ̀tánétìfù míì dípò ẹran màálù jíjẹ ẹ jẹ́ ká wá ọ̀tánétìfù míì dípò ẹran màálù láti máa fi ṣènáwó kò sẹ́ni tó fẹ́ ka iye ẹran tẹ́ ẹ pa. ǹjọ́ ìnáwó oko girama mi màálùú mẹjọ mọ pa ogun màálùú mọ pa kò sẹ́ni tó nídìí ẹ̀ káwọ̀ wá ká jẹun ká kú ká wa ni ẹni ìbá kú kínní kan ni wọ́n pè lélẹ́rẹ́ ibi kan ayé ò lè sọ́jọ́ kan lọ. Ha fact tó bá débi ọmọ kínní kan ha ah, ah, fact wọ́n bowó nú jẹ́ ayé ò lè sọ́jọ́ kan lọ. káyé ṣèṣe àpà káyé àpà. òde ọ̀wà ń bẹ̀ nìran yorùbá mọ̀ ká má sọ àǹkárá gbogbo nǹkan wọ̀nyí ló yẹ ká ṣàdínkù ẹ̀ ẹ̀yin lẹ́ ń pe kidnappers o kàn wá kidnap yín o ẹ dóde àríyá ikí dọ́là mọ́lẹ̀ ẹ ń fọn bí ẹni fọn ẹ wọ́n ti mọ̀ pé dọ́là ń lé yín náà wọ́n á wọ́n á yín wọ́n wàá ṣàbẹ̀wò sọ́dọ̀ yín bí wúmà tó ń pín dọ́là yẹn awa la ń fọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà fúnra wa. I was nearly cried nígbà tí mo rí one of our sisters tó ní Fúlàní tó ń gbà sílé ó káwọn ọ̀rẹ́ wa àtáàkì o wọ́n rèpù o wọ́n rèpù personal assistant o díẹ̀ ló kù kí wọ́n náà tóun ò tiẹ̀ mọ̀ pé òun wà nínú oyún ó wá sá òkè òkun ó lóun ò ní wálé mọ́ ọlọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ò gbè sí lẹ́yìn àwọn ọ̀daràn náà ni wọ́n tún ń gbè sí lẹ́yìn wọ́n gbìyànjú láti gbowó gbowó gbowó lọ́wọ́ òun wọ́n tún ń gbìyànjú láti sọ pé àwọn fẹ́ bóun ní nǹkan kan pọ̀. nídìí èyí ẹ̀ńtọ́ bá ní ká mọ́ jẹun á dá oúnjẹ tiẹ̀ mọ́sàsì. now wọ́n wá ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn tòmátò ata iṣu ẹ̀wà nǹkankan wá sí south báyìí wọn ò déédéé sọ pé kí wọ́n máa kó wá o àwọn sọ́jà lọ lọ síbẹ̀ látàrí um, àṣẹ ìjọba àpapọ̀ pé bóyá àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n pe ààrẹ o àtàwọn sọ́ngbé rẹ o bí kinní ṣe ń lọ yìí ntí yọ dà bẹ́ẹ̀ bá gbégbèsè apá yín ò ní ká o àwọn lọ́wọ́ ara wọn sọ́jà lọ pé àwọn tí wọ́n dínà kí wọ́n lọ lé wọn kúrò ńbẹ̀ gẹ́gẹ́ bí n tí mo gbọ́ ẹni tó jẹ́ president àwọn tí wọ́n ń protest tí wọ́n dínà yìí ó wà lákọlò àwọn DSS à ń gẹ́gẹ́ bí ọmọọba Ibrahim adébára ìyá adébára bóyá sọ ó ní àwọn sọ́jà yẹn ni wọ́n sọ wípé kọ́mọ̀ sí ìdíwọ́ kankan fáwọn tí ń kó oúnjẹ lọ sí sáùtù kí wọ́n máa lọ wọ́n dẹ̀ rí pé wọ́n ṣí wọ́n ń bọ̀ ní sáùtù wọ́n lé àwọn tó ń protest tó blọ́ọ̀gì ojú ọ̀nà kúrò níbẹ̀ wọ́n dẹ̀ sọ gbólóǹkan fún wọn pé tí wọ́n bá tún àwọn táwọn bá bá tí wọ́n ń ṣerú ẹ̀ àwọn kà wọ́n kún tẹ́rọ́rìstì ìyẹn da àbí ọ̀dà àwa sọ wípé kò dáa bí wọ́n ṣe ń kó oúnjẹ wá ìyẹn ti jẹ́ kó yé wa wípé kì í ṣe wípé àwọn èèyàn yìí fínúfíndọ̀ ronú pé wàá dà wọ́n fẹ́ máa kó àwọn oúnjẹ yìí wá torí pé àwọn gáìsì yẹn kọ̀ǹpléǹ wípé kò tẹ́ àwọn lọ́rùn wọ́n láwọn ọ̀gbà gẹ́gẹ́ bí kan nu wọ́n ṣe sọ. So, ó ní we reject ó ní we reject what Nigeria Army has done to our task force as at all the places mentioned ó ní we want to assure our members that our strike actions is ongoing we will not give up until the success of our union is achieved. lélẹ́yìí tó túmọ̀ sí wípé ibi tó wà náà ló sì wà ṣùgbọ́n kò sẹ́ni tó lágbára bí ìjọba ìjọba ló sì ń pàṣẹ lọ́wọ́ àwọn tí ń bá wa dòòbò kọ́ ni wọ́n ń pàṣẹ lọ́wọ́ bóyá kí n sẹ́nu ń gbọ́lá fún díẹ̀ níbẹ̀ yẹn ṣùgbọ́n kí n tó sẹ́nu ń gbọ́lá fún bẹ̀ bó bá ti di lọ́jọ́ Jímọ̀ tí àwọn olórí wa sọ wípé ká bọ ikọ́ọ̀tù màálù jíjẹ ẹjẹ́ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ wọ́n pè ní campaign against beef consumption Friday March five twenty twenty one ńlọ máa wáyé ẹjẹ́ gbìyànjú lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ tiẹ̀ tó máa jẹ́ lọ bẹ́ẹ̀ wà dictator yìí tọ́jú pé ẹ lè ṣe kẹ́ ẹ má màálù ẹjẹ́ àfilẹ̀ lọ́jọ́ yẹn because mo láǹfààní àti sọ fún yín wípé ilẹ̀ yorùbá la ti ń jẹ màálù jù gẹ́gẹ́ bí ìwádìí mi àwọn abatí ọ̀kan wà tó jẹ́ pé wọ́n á máa pa bíi three hundred màálù lójúmọ́ ó ti dínkù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́nu ọjọ́ bíi mélòó kan yìí could you believe ẹran àgbò ògúnfe tó yẹ ká fi subsidize tàbí tó yẹ ká fi substitute àwọn náà tó ti kóra ńlẹ̀ lọ́jà sáwọn èèyàn wọ̀nyí ni yóò máa pèsè gbogbo nǹkan ìlọni lóòótọ́ ni pé kò sí òfin tó de kéèyàn tajà rẹ̀ síbi tó bá wò ó tàbí kéèyàn rajà láti ibi tó bá wò ó ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n táwọn olórí wa bá gbọ́n o táwọn adarí wa bá gbọ́n o orílẹ̀-èdè tí ò bá lè bọ́ àwọn èèyàn nú ẹ̀ kì í ṣe orílẹ̀-èdè tó lè dá dúró o ìdúró òfegè nìyẹn o ẹ jẹ́ kí n sẹ́nu gbọ́lá fún lórí yẹn eléyìí tó tún dà bẹ́ẹ̀ lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn mo sọ̀rọ̀ nípa òfin ìjáàbù tí gómìnà ìpínlẹ̀ Kwara tó fi léde wípé àwọn akẹ́kọ̀ọ́ dandangbọ̀n wọ́n láǹfààní àti máa lo ìjáàbù lọ sí àwọn ilé ẹ̀kọ́ ó ti dá wàhálà lẹ̀ ní ìpínlẹ̀ Kwara débi pé ó ti fà á tíjọba ti ti ilé ẹ̀kọ́ mẹ́wàá tí ó bá ti jù bẹ́ẹ̀ lọ báyìí. kí ni nǹkan tá a jọ expect tẹ́lẹ̀ bó ṣe máa rí náà nìyẹn because mo sọ tẹ́ ẹ̀ bá gbàgbé oríṣiríṣi àwọn èèyàn ló wá bá mi sọ̀rọ̀ lẹ́yìn wọ́n ní nàìjíríà ṣé mo mọ̀ wípé christian àti muslim country ni mo ní mo mọ̀ pé kò sí nǹkan tó bad táwọn akẹ́kọ̀ọ́ bá ń lo ìjáàbù lọ sí school tó bá dẹ̀ wọ àwọn christian náà káwọn náà máa lo beret pé àtijọ́ wà tipẹ́tipẹ́ mo ní yes kí ló dé táwọn olórí àtẹ̀yìnwá ò ṣòfin ìjáàb why now kí ló yẹ tó jẹ́ pé nísìn nísìn gangan ní gbogbo àwọn nǹkan yìí wá bẹ̀rẹ̀ sí jẹ jáde and again ìjọba lè ṣòfin ìjáàb láwọn schools kò bá jẹ́ public schools káàkiri ìpínlẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn missionary schools kò lè wọ́ọ̀kì ń bẹ̀ mo sọ lọ́jọ́ yẹn àwọn èèyàn fẹ́ gbà mí gbọ́ báwo lẹ ṣe máa lo ìjáàbù lọ sí st john school st stephen st peter st paul st augustine seven day adventist methodist schools báwo lẹ ṣe fẹ́ lo ìjáàbù lọ síbẹ̀ it doesn't speak well kò gbọ́ dandan kí ọmọ muslim kò ń ṣe ẹ̀sìn mẹ́sìn lélẹ́yìí kò ń ṣe pé èèyàn wà bias lélẹ́yìí òótọ́ ọ̀rọ̀ tó korokoro bí ìjọgbo ni kò gbọ́ dandan kọ́ ọmọ muslim ó lọ methodist náà ó it doesn't matter tán bá jáde wọ́n sì ń padà sọ̀rí ara wọn kálukú dẹ̀ respect ẹ̀sìn ẹ̀ ṣùgbọ́n tí yóò fa wàhálà ẹlẹ́sìn mẹ́sìn nígbà tá a sì ń jèkúrọ̀ ràn oríṣiríṣi nǹkan tá àti ìjẹ́ ó yẹ káwọn olórí àtàwọn ìjọba wọ́ yàgò fún un èmi ò pé ká má ṣòfin ìjáàbù ṣùgbọ́n kó wà ní asarudin asarudin nursery and asarudin primary school secondary school awaru islam asanusiya and so on tó ilé ẹ̀kọ́ muslim kò bá jẹ́ public náà ilé ẹ̀kọ́ muslim wà tó public lọ́dọ̀ wa lásàrúdìn àwọn mùsùlùmù nídẹ̀ ń lọ bẹ̀ kírísítẹ̀nì kọ̀ọ̀kan tí bá ń lọ bẹ̀ ó wù ú ni ntí wọ́n bá ń ṣe ń bẹ̀ ló máa fara mọ́ èmi gan lẹ́ Ìbàdàn mo lọ muslim school ibẹ̀ mo ti kó oríṣiríṣi orin Islam ń mẹ́ta aláfẹsẹ gbádùn ayé ọ̀kan lówó ọ̀kan lọ́mọ ọ̀kan làlàáfíà ẹni tí ò lówó ilé ayé oṣù ẹni tí ò bímọ wá fi wọ sí lọ ẹni tí ò gbádùn ayé ò ní fẹ́ ọba olúwa èmi ń bẹ̀ ọ́ dákun jẹ́ kí n lówó dákun jẹ́ kí n bímọ jàre jẹ́ kí n gbádùn ilé ayé mi dákun jẹ́ kí n gbádùn ilé ayé mi. àtòríṣiríṣi orin Islam bẹ́ẹ̀ mo fall in love pẹ̀lú ẹ̀sìn Islam torí pé aríra wa bákan náà ṣùgbọ́n kò sẹ́ni tí ń lò jáàbù ń bẹ̀ kò dẹ̀ dí àjọṣepọ̀ wa lọ́wọ́ ntí yóò fi hàn bí ẹni pé ìjọba ní bí ẹni pé ìjọba fẹ́ràn ẹ̀yà kan tàbí ẹ̀sìn kan jù kan lọ àwọn olórí gbọ́dọ̀ yàgò ń bẹ̀ olórí gbọ́dọ̀ wà neutral kò sí nǹkan tó kan gọ́ọ̀mẹ̀ntì nípa ìjáàb ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ rí ó fa wàhálà rẹpẹtẹ tó di pé àwọn oníṣàngó ń waṣọ ṣàngó lọ skul àwọn eléégún ń waṣọ eégún lọ skul àwọn ọlọ́bàtálá ń waṣọ bàtálá lọ sí skul then ìta ní kòkó bò ó alákọ̀rí wọn bọ̀ kò bọ́ ó lóun lè bọ̀ wúlò láàjìn sínú abẹ́rẹ́ ẹ ṣe títì fún wa kárí mọ́tò kárójú ọ̀nà tó darin bọ́ bá rọ̀ yín lọ́rùn ẹ somi fún wa ẹ mú gbé ayé ìdẹ̀rùn bá wa ẹ kọ́lé olówó pọ́kúpọ́kú fáwọn mẹ̀kúnnù ẹ wá iṣẹ́ fáwọn ọ̀dọ́ ìjáàbù ṣe wá di priority nínú nǹkan tó yẹ kó lórí ó ṣe fáwọn èèyàn lú ẹ̀ tó dìbò fún un is that an achievement kí nìyẹn kí ni value tí yẹn hàdì mọ́ ìdàgbàsókè ìpínlẹ̀ Kwara bí kì í bá ṣe pé gómìnà ń jẹ́ iṣẹ́ àwọn èèyàn kan iye ilé tí mo ti jẹran léyà ò ló ń kà iye ilé tí mo ti jẹran ìtúnu àwẹ̀ ò ló ń kà kò sọ mí di muslim. ẹja tún gbìyànjú bọ́ọ̀lẹ̀ níbẹ̀ yẹn àti advice gọ́ọ̀mẹ̀ntì kẹ́nìkan kọ́ mọ́ rèsì irú ẹ̀ jáde mọ́ mi ò sọ pé ká má ṣòfin ìjáàbò o but not in missionary school because majority missionary schools yìí àwọn missionaries náà ni àwọn churches tó dálẹ̀ àwọn ni wọ́n maintain ẹ̀. yes ilé ìtọ́jẹ́ tọ̀dọ̀ tiwa bí páànù bí abátẹ́gùn bá gbé páànù kò ń sábà ṣe pta o àwa tá a jọ mọ̀ ọjọ́ làá dáwọ́ ẹ̀ láàrí bí a ẹ̀ so what else. ìyẹn ọ̀rọ̀ ìjábọ̀ yẹ kó jẹ́ priority ìjọba ní abẹ́hùn gómìnà Rotimi Akeredolu ó ti sọ wípé kí àwọn NURTW àti RTEAN uh, eh, Road Transport Employers Association of Nigeria wípé kí wọ́n ó dáwọ́ iṣẹ́ dúró nípínlẹ̀ Ondo ó lóun ò fẹ́ gbọ́ ọmọ nbì kankan wọn ò dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan nbì kankan mọ́ àkọ́kọ́ wá rò wípé kí ni gómìnà rò débẹ̀ lára tí gómìnà rò débẹ̀ ni wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ wọ̀nyí láti yan olórí èmi kì í mọ ìṣòro tó máa ń dé báwọn national àtàwọn róòdù tó fi jẹ́ pé tí àwọn bá ti fẹ́ yan alága kan tàbọ́n fẹ́ yan olórí kan àdá àáké ni wọ́n fi yanjú ẹ̀ a ti mọ̀ pé ẹni tí ń bẹ ń bẹ̀ yóò kú lọ́jọ́ kan ó yẹ kó ní ètò ìdìbò bíi tòṣèlú débi pé ẹ ń bá lérò lẹ́yìn ẹjọ́ wọlé pé èèyàn méjì mẹ́ta bá ń du nǹkan ẹnìkan ló máa bọ́ sí lọ́wọ́ wá ìtọ́jẹ́ pé àáké la fi gbà á àwọn èèyàn kan dá láàbò ara àwọn èèyàn kan jọ lọ́run nípè ẹ̀dẹ̀ ní kí gómìnà ọmọwọ́ lẹ́ran kọ́ máa wòran ó ti lóun ọ̀fẹ́ mọ́ báyìí látàrí wàhálà wọn and again bí owó ọkọ̀ bó ṣe gbówó lérí nípínlẹ̀ Ondo gómìnà ti wá pàrọwà sí àwọn onítakisí ó ti pàrọwà sí àwọn onítakisí pé wọn ò gbọ́dọ̀ gbé dírọ̀pù kọjá fifty naira tó ti wà tẹ́lẹ̀ mọ́ kán dá padà sí fifty naira ìyẹn lè yàtọ̀ láìpẹ́ torí pé owó epo ti gbówó lérí tẹ́ bá délé epo lánàá Sunday ẹ máa rí wípé àwọn majority ilé epo ó ti lé epo wọn pa àwọn kọ̀ọ̀kan tó bá wá wà queue yóò gùn láti bí síbi abúlé ẹ̀gbárin kí wàá lọ ṣẹlẹ̀ àwádìí atọpinpin àwọn àjọ tí ń gbépo eh, Independent Petroleum Marketers Association of Nigeria ẹni tó jẹ́ National Operation Officer wọn Michael Satuyi ó ní àwọn tí ń dẹ́nà kínní ọ̀hún mọ́ra láti March ọdún 2020 ṣùgbọ́n kò síbi tí àwọn lè yẹ̀ ẹ́ sí mọ́ kò síbi táwọn lè sá sí mọ́ jù pé káwọn ò fowó kówó epo lọ. ìjọba ń san wọ́n ń san subsidy tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèlò ni wọ́n ń san ó two point kìíní kan. bóyá two point one trillion dollar ni wọ́n fi ń san subsidy fọ́dún kan ìjọba ti wá stop ẹ̀ látọdún tó lọ march wọn ò san mọ́ wọn làwọn fẹ́ divert subsidy yẹn sórí àwọn project míì which was very very nice but. Uh, ìgbà tí wọ́n san sọ́bsidì ààrí lára ìjọba tí ń bẹ lóde o ìgbà tí wọn ò san náà ni ó jẹ́ ká tún mọ̀ yàtọ̀ àwa ò mọ̀ pé wọn ò san sọ́bsidì mọ́ àwa mọ̀ pé kí wọ́n tó wọlé wọ́n ní kò dáa láti máa san sọ́bsidì. àbí wọ́n ní àwọn máa san sọ́bsidì wọ́n wá láwọn yọ ṣùgbọ́n wọ́n ń san wọn ò sọ fáwa mọ́. now àwọn ẹgbẹ́ oníṣòwò epo wá ní àwọn ò rí bí yẹsí mọ́ o ju pé káwọn ò kún petrol lọ láti march first àná epo ti di between two hundred and twenty naira to two hundred and thirty naira. Ah, ok sà kí lọ́nà àbáyọ kí ni tá a lè ṣe tó wo epo yóò fi wálẹ̀ wọ́n ní kò sí o ọ̀nà àbáyọ kan ṣoṣo ni pé bóyá kíjọba kan máa kọ̀ǹvàtì àwọn ọkọ̀ wa sí eléyìí tó ń lo afẹ́fẹ́ ìdáná gas tàbí àwọn tó bá ti fẹ́ kó mọ́tò wọlé kí wọ́n má kó eléyìí tí ń lo epo bẹtiróòlù wọlé mọ́ kọjá eléyìí tí ń lo gas wọ́n lọ́nà àbáyọ kan ṣoṣo tó fojú hàn nìyẹn ni mo fi ní kínkín káàbọ̀ sínú ọdún tuntun ọdún two thousand and twenty one ọdún èlé orí epo ọdún dídáǹjẹ dúró láti wọlé sí gúúsù ilẹ̀ nàìjíríà ọdún tó yẹ kíran yorùbá ó ronú kí wọ́n tún tún èrò pa láti sọ̀gbìn láti gbèrò. So láti tẹpẹlẹ mọ́ àti láti múra sí ọ̀nà àti dá nǹkan wọn ṣe fúnra wọn láì rọ̀gbọ̀kú lé ìlú kan tàbí ẹ̀yà kan tàbáwọn èèyàn kan tírú ìfiraẹniwọlẹ̀ báyìí tí yóò fi tún ṣẹlẹ̀. àkàndá ẹnìkan ibo ń sùn wàá dédìí egun o èyí náà tó ń wọ́n mọ́ lọ o èyí náà tó ń wọ́n mọ́ lọ àìbó ní sùúwà dédì eegun èyí náà tó ń wọ́n mọ̀ ọ́ lọ ẹni tí mo rí tèmi ni kí n sáré wá sọ fún rèé o owó tá a bá fi jẹ́ kájọ mọ̀ ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o ẹ má gbàgbé o láti láìkì kẹ́ ẹ fọ́lù péèjì mi tẹ́ ẹ wà yìí ká máa pọ̀ sí lọ́mọ ìyá kí sẹ́ta jẹ́ fúnra wa kó lè bá tètè máa ràn bí òòrùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń ní àrọ́wọ́tó àkàndá ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ní ń bẹ ní àrọ́wọ́tó àkàndá láti jẹ́ fún gbogbo ìran yorùbá àgbẹ̀mìkalẹ̀ fáwúsá o àbí yíbo kò sí nǹkan tọkàn mí pẹ̀lú ẹ̀ gàǹbàrí ọ̀bá àsun rárá kó tún dára sí kọ́mọ́kì kò yẹ sọ kọ́mọ́kì ẹ̀rú ọ̀gán ọlọ́fàmọ́jọ kò ní bí mi nù o. ìtọ́ bá wà wọn tó kù ni wọ́n lè fira wọn ṣe ọ̀tẹ̀ ò pé ẹ jẹ́ kìran Yorùbá ó fara wa mọ́ra ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ níyẹ̀nà ẹ jẹ́ kájọ fún nǹkan sọ̀rọ̀ ẹ jẹ́ agbọ́ràn síra wa lẹ́nu àjò wa ṣe o bákan náà ẹ subscribe sáwọn YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awíkọ́nkọ́ live ẹ wá ìdè Yorùbá TV ẹ̀yin tí ẹ bá fẹ́ràn àyọkà ni o àwọn ìwé ńbẹ́ńbẹ́ bìbà tẹ́ ẹ kà tí mo ti kà síbẹ̀ tẹ́ ẹ gbádùn dáadáa bákan náà àṣà Yorùbá TV òwe yorùbá tv fẹ́yìn tẹ́ bá fẹ́ kọ́ òwe sí tẹ́ fẹ́ mọ òwe sí àti pàápàá fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ wọn ò nílò láti wáwé òwe káàkiri mọ́ kí wọ́n sákàn wọbẹ̀ yóò jẹ́ àmọ̀mọ̀ fún wọn. oríkì yorùbá tv foríkì orílẹ̀ yín lọ́nà tó sára ọ̀tọ̀ ìlú jìlú ni mo kì í kabẹ̀ ẹ kàn wọbẹ̀ ẹ bá ti náà ń bẹ̀ bí ọba ti débẹ̀ ọ ń bọ̀ níbẹ̀. fún ìdàgbàsókè àti àṣà yorùbá ni àjọ ni wá ní o ẹnìkan kì í bá níjà sógun yẹ ni o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 ẹ dánlóòdù tẹlígíráàmù kewa wá wá mi pẹ̀lú nọ́mbà yẹn á jọ ríra wa sọ̀rọ̀ á lè tan ìròyìn ilẹ̀ Yorùbá káàkiri wọ́n lọ lónìí wọ́n padà lọ́jọ́ mi o èmi ò lọ́jọ́ kan pàtó tí mò ń wá bó wù mí máa tún wá ń rọ̀lẹ́ bí n bá ní nǹkan pàjáwìrì sọ bọ́dẹ̀ náà wọn dá wa sí kájọfà ìkú dẹ́gbẹ́ra ikú ò ní páyìn o àìsàn ò ní í sẹ́yìn lọ́jọ́ àtìmí àtẹ̀yìn kájọfà ìkú dẹ́gbẹ́ra ẹ̀ ní nígbà kọ̀ọ̀kan bye gàrí o.